والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين قال المصنف حفظه الله من آيات الرسول صلى الله عليه وسلم إليني بيننا nínú àwọn nǹkan àmì iṣẹ́ látọwọ́ ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam torí kó lè bá a dá wa lójú bí iyèméjì bá fẹ́ wà lọ́kàn yẹn pé a ìjọlọ ńlọrọ̀ ànábì àbọlọ ńkọ sallallahu alayhi wa sallam torí ẹ lọlọrun fífi ọ̀pọ̀lọpọ̀ àwọn ntí agbára ẹ̀dá ò lè ká táwa náà mọ̀ pé èèyàn lásán ò gbọdọ̀ sílẹ̀ ọlọ́run a máa fi fọwọ́ àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bí àmì ẹni ọlọ́run bá ní orí náà o torí gbogbo bámi òun náà ti pọ̀ tó inú ìjọ yìí náà làbújá lè fi jáde o inú àwọn tí àmì yìí ṣojú wọn náà làbú làábì o ọlọ́run kọ́dà kan kọjá wọ́ wà ní ẹni tí ó rí ọ̀nà má tí ó wà dá mà pé ọ̀nà ní ọ̀tọ̀ ọ̀tọ̀ ní kéèyàn orí ọ̀nà ọ̀tọ̀ ní kọ́ dá mà pé ojú ọ̀nà ní torí náà afá lára wa létí díẹ̀ nínú àwọn ìtọ́lọ̀ ń fi ṣe ẹ̀rí jẹ́mi ìṣó àmì ìjà dájú sáká òjíṣẹ́ ọlọ́run ní anábùwà Muhammad sallallahu alaihi wasallam. inshiqaqul qamar nínú àwọn àmì ńláńlá tí ò lè ṣẹlẹ̀ bí ẹ bá ṣe pé ọlọ́run fẹ́ kó rí bẹ́ẹ̀ òun ni òṣùpá tá à ń wò yìí lójú ayé anábùwà Muhammad sallallahu alaihi wasallam òṣùpá pín sí méjì táwọn èèyàn rí báyìí alukur'ani náà ti jẹ́rìí sí i. qala Allahu ta'ala olùwọ́ba tọ́lá rẹ̀ ga sọ báyìí pé iqtarabat as-sa'atu wanshaqqa al-qamar. a iqtarabat as-sa'a al-qiyama súnmọ́ o wanshaqqa al-qamar. òun ní ẹ̀rí yìí òṣùpá tẹ ẹ máa wò lọ́kàn tẹ ẹ rí lódìdí ọlọ́mà pín sí méjì yìí. عن عبد الله بن مسعود رضي الله عنه أرى وترنا سجوا وقاوى وصحابة النبوة محمد صلى الله عليه وسلم عبد الله بن مسعود لما سألكم ذنور فوه أني وانشق القمر على أهد رسول الله صلى الله عليه وسلم بشقين فقال رسول الله صلى الله عليه وسلم اشهدوا أخرجه مسلم قل له يا النبي لو تسلعوا اقتربت الساعة وانشق القمر عبد الله بن مسعود náà àwọn ẹlẹ́rìí tó sojú wọn àwọn sọ̀hábì anábùwà Muhammad sallallahu oníṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lójú ayé ànábì ni o sallallahu alaihi wasallam òṣùpá pín sí méjì bàkọ́lá rasulullahi sallallahu alaihi wasallam ashhadu ànábì ti yí fáwọn báyìí pé ẹ wò ó ṣe rí o ara ẹ̀rí ni o àmì ni o ẹni ọlọ́run bá ní mọ̀nà ẹni ọlọ́run bá ó lè dá ọ̀nà mà abdullahi bin mas'udi nìkan kọ́ anas bin malik radiyallahu anhu عن أنس رضي الله عنه أن أهل مكة سألوا رسول الله صلى الله عليه وسلم أن يريهم آية فأراهم انشقاق القمر مرتين kí ló fà òṣùpá pín sí méjì àwọn kèfèrí náà ni wọ́n béèrè wọ́n wá ń tún lẹ́nu tí wọ́n tí wọ́n yé dárò ànábì wọn ò rí ọ̀rọ̀ ni ọ̀dà ìtòkù ń bẹ̀ ni pé bọ́bá ikọ́ lọ lọ́rùn ẹ̀fẹ́ sọ̀rọ̀ ṣùpá kan tá à ń wò lókè tó pín sí méjì èrò tí wọ́n pé kò ní lè ṣe é Anas bin Malik ni ana ahla Makka àwọn ará Makka àwọn kẹfẹ́rí Makka àwọn ni wọ́n bí ànábì bẹ́ẹ̀ o fàárọ̀ hum ìṣìkọ́ kọlkọ́mọ̀rì marratayn anẹ́sì ní kọ́dà kìí ṣe kan ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n sì ń wo lójú wọn báyìí tó ṣùpọ̀ ẹ̀yọ kan pín sí méjì kò sí ní tọ́jú agbára ọlọ́run lọ àtòṣùpá àtòrùn àtìràwọ̀ àti sánmà àti ilẹ̀ àtàlejànú àti èèyàn kàńdà gbogbo wọn. Allah gẹ́gẹ́ bí wọn náà ń tí wọn náà ṣe kí èsì wọn lọ dá ọmọ ànábì ádámọ̀ ò lè dá nǹkan kan àmáwa náà lè ṣe nǹkan kan tí wọn náà bá ṣe nísìnyí tó ò lè pín sí méjì tó ò lè kan sí méjì ẹ̀yún náà ni ọmọ jẹ́ kí ṣètọ́ ni ọmọ gbé sí láàká rẹ̀ pé a òṣùpá sì wá pín sí méjì ẹ̀yìn ọ̀dà lè pín sí méjì kódà ó lè pín sí mẹ́ta eléyìí ní ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ lójú ayé anábùwà Muhammad sallallahu alaihi wa sallam láti lè jẹ́ ọ̀kan náà àwọn àmì mọ̀jíza nǹkí máa dá ẹni lágara tẹnìkan ò lè kápá rẹ̀ àfibọ́lọ̀ ń bá lọ́wọ́ sí o olúwa máa ṣe báyìí fáwọn anábì ọlọ́run láti lè fi rinlẹ̀ pé èmi ni mo rán wọn ṣẹ́ o àmọ́ mo ní síbẹ̀ náà kọ́dà lọ́jọ́ àwọn tó ṣojú wọn náà àrẹ́lòmíì náà tó gba bóyá bóyá bóyá kàdọ́gbọ́n sí ni bọ́yá ìdán ni ààrẹ lómi náà lónìí tí wọ́n máa pé a òṣùpọ̀ sì wá pín sí méjì mo fi ní gbogbo èèyàn kì í máa rí mànà kì í máa dá a mà pé kí ni ìmànà ni àmọ́ lọ́n kọjá wọ́ wà nù ẹni tí olúwo fi ọ̀nà hàn báyìí tí ó sì wá rí pé ojú ọ̀nà ní ọlọ́n kọ́ mọ́sá fẹsẹ̀ wá rinlẹ̀ jù báyìí lọ lórí Islam àti tẹ̀lé sunna anabuwa Muhammad sallallahu alaihi wa sallam. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم